Ẹ káàbọ̀ padà nínú fídíò tí ó kọjá mo ṣàlàyé chi-square bó o ṣe lè ṣe chi pẹ̀lú ọwọ́ rẹ pẹ̀lú excel àti ẹ̀rọ ìṣirò ayélujára tí a mọ̀ sí online calculator. Mo tún ṣàlàyé oríṣiríṣi àyẹ̀wò statistic tí à ń pè ní test statistics mo ṣàlàyé oríṣiríṣi wọn eléyìí tí a ní Mo dẹ̀ sọ fún wa pé àwọn àyẹ̀wò yìí ni a fi mọ́ ń wá bóyá ìdọ́gba tí a mọ̀ sí difference tàbí àjọṣe tí a mọ̀ sí relationship tó yanrantí tí à ń pè ní significant wà tàbí kò sí nínú àwọn ikọ̀ tàbí ìjọ tí à ń ṣe àwárí wọn. Ohun tí mò ń ṣàlàyé ni pé a máa ń lo àwọn àyẹ̀wò yìí láti wá bóyá significant difference tàbí significant relationship ó wà tàbí kò sí láàrin ikọ̀ tàbí ìjọ tí à ń ṣe àwárí wọn. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ti wo fídíò náà, inú mi sì dùn pẹ̀lú àwọn èsì tí mo rí gbà káàkiri. Mò rọ ìwọ náà kí o wo fídíò náà tí o ò bá tíì wò ó, kí o sì fi ṣọwọ́ sí àwọn akẹgbẹ́ rẹ, kí o sì bá mi subscribe sí orí ìkànnì mi tí o ò bá tíì ṣe bẹ́ẹ̀. Mo ti ṣe oríṣiríṣi fídíò lórí ẹ̀kọ́ ìṣirò tí à ń pè ní mathematics bóyá ní èdè Yorùbá ni tàbí èdè Gẹ̀ẹ́sì bákan náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo ní fídíò lórí SSC mathematics from zero to guru léyìí tí mò ń ṣàlàyé ìṣirò fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ó wà ní ilé-ìwé gíga. Calculus in five minutes bákan náà tí mo ti ń ṣàlàyé nípa calculus àti complex numbers the easy way àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní òní, màá máa ṣàlàyé àyẹ̀wò mìíràn tí à ń pè ní t-test. Bí o ṣe lè ṣe t-test pẹ̀lú ọwọ́ rẹ tàbí ẹ̀rọ excel tàbí online calculator. Má gbàgbé pé nínú fídíò ìṣíwájú mo ní a lè pín ikọ̀ sí ọ̀nà méjì mo sọ fún wa pé a ní ikọ̀ olóǹkà tí à ń pè ní categorical variable. Categorical variable òhun là ń pè ní ikọ̀ olóǹkà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá ní gender ó ri pé gender yìí ikọ̀ olóǹkà ni torí a lè ní akọ a dẹ̀ sì lè ní kíni o a lè ní abo tí à ń pè ní female. Ǹjẹ́ tí eléyìí bá yé wa a tún ní numerical variable, numerical variable yìí òhun là ń pè ní kíni o? Ikọ̀ olóǹkà, má bínú categorical variable ni ikọ̀ ọlọ́rọ̀ tí eléyìí ń ṣe kíni o? Ikọ̀ olóǹkà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ta bá ní ọjọ́ orí, ó ri pé ọjọ́ orí wa òǹkà ni, bóyá kó ní ọjọ́ orí rẹ twenty three, ó ri pé òǹkà ló ṣe kíni? Òǹkà ló fún ọ. Ohun tí àwọn ikọ̀ tí à ń ṣe àwárí wọn jẹ́ ni yóò sọ fún wa irúfẹ́ àyẹ̀wò statistics tá ó lò fún wọn. Mo dẹ̀ sọ fún wa nínú fídíò tó kọjá pé to bá ní one categorical variable eléyìí tí a pè ní ikọ̀ ọlọ́rọ̀ kan eléyìí tí a pè ní ikọ̀ ọlọ́rọ̀ òhun ló máa lo n tí à ń pè ní kíni o one sample proportion test. Ọ́ ma lo one sample proportion test láti fi ṣe àwárí bóyá àjọṣe tó yanrantí ó wà láàrin in tó ń ṣe àwárí nípa wọn. Ó dẹ̀ tún sọ fún wa bákan náà ẹ̀wẹ̀ wí pé tó o bá ní ikọ̀ olóǹkà méjì tí à ń pè ní kíni o two categorical, ó ma lo chi square eléyìí tí a lò nínú fídíò tó kọjá mo sọ fún ọ pé tó o bá ní ikọ̀ ọlọ́rọ̀ kan ikọ̀ olóǹkà kan má bínú categorical tó o bá ní ikọ̀ ọlọ́rọ̀ méjì o lo chi-square rẹ tó o bá ní ikọ̀ olóǹkà kan o lo t-test mo ní tó o bá ní ikọ̀ olóǹkà kan àti ikọ̀ ọlọ́rọ̀ ohun tó o máa lò ni pé kí ni o o lè lo t-test rẹ, o sì lè lo analysis of variance tí à ń pè ní ANOVA. Bó o wá ni to bá ní ikọ̀ olóǹkà méjì ńkọ́ tí a mọ̀ sí two numerical variables, kí lọ́ máa lò? Ó máa lo ohun tí à ń pè ní correlation test, ó máa lo ohun tí à ń pè ní correlation test. Ǹjẹ́ nígbà tí a ti mọ ìgbà tí a ó lo t-test òhun ni pé to bá ní ikọ̀ olóǹkà kan tàbí to bá ní ikọ̀ olóǹkà pẹ̀lú ikọ̀ ọlọ́rọ̀ tí a mọ̀ sí one numerical àti one categorical òhun náà ni pé bóyá ò wá ìyàtọ̀ tó yanrantí wà láàrin agbede, agbede ni à ń pè ní mean tàbí average láàrin agbede ijọ́ méjì kan bóyá ìjọ akọ àbí abo nínú kíláàsì rẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé o gbé ìdánrawò ráńpẹ́ fún àwọn ọmọ kíláàsì rẹ bóyá o ní àwọn mọ́kànlá nínú wọn àwọn tó jẹ́ akọ tí a mọ̀ sí male àti àwọn tó jẹ́ abo tí a mọ̀ sí female. Ìdánrawò ráńpẹ́ náà máàkì márùn-ún ló ń retí káwọn ọmọ ṣe kí o kí wọ́n gbà ńbẹ̀ eléyìí ni àwọn máàkì tí àwọn akọ́ní o a one five five five three five eléyìí àwọn abo one two one zero one ó di pé tó bá wo àwọn méjèèjì dáradára wà á ri pé to bá wo agbédé tí a mọ̀ sí áfíréèjì ti àwọn akọ níbí báyìí ó ri pé kí ni fún ọ yó fún wa ní four ṣé ni so ó ri pé four ni ó fún wa tó bá ní one plus five six six plus ten so eléyìí jẹ́ kí ni o sixteen sixteen plus eight ó twenty four twenty four divided by six nígbà yẹn páwọn mẹ́fà ni yóò fún ọ ní four tó ro eléyìí náà papọ̀ tó divide by five láti mọ agbédé tí a mọ̀ sí míìnì rẹ̀ three four five òun yóò fún ẹ ní one ó rí i pé tó o bá wo eléyìí nítòótọ́ àwọn a rí i pé ìyàtọ̀ wà láàrin agbede méjèèjì ó rí i pé agbede tàwọn akọ ó jẹ́ four agbede tàwọn abo ó jẹ́ one ṣùgbọ́n o lè sọ bóyá agbede ìyàtọ̀ tó wà láàrin àwọn agbede méjèèjì ó yanrantí àbí kò yanrantí òun léyìí tí à ń pè ní kí ni o mean difference ṣó ti yé wa ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tá a ní nígbà tá à ń wá àwọn tá à wá agbede àwọn méjèèjì bóyá a kí ni o a ní lucky lásán ni tí à ń pè ní kí ni o tí à ń pè ní chance ó súnmọ́ kó jẹ́ pé kò sí kí ni o kò sí um ìyàtọ̀ tó yanrantí láàrin wọn bóyá nípa àǹfààní eléyìí la ṣe kí ni la fi wá la fi rí i pé ìyàtọ̀ wà láàrin wọn ṣùgbọ́n láti mọ̀ bóyá ìyàtọ̀ wà àbí kò sí tó yanrantí láàrin àwọn méjèèjì ó máa lo ohun tí à ń pè ní kíni o ohun tí à ń pè ní t-test rẹ. Ǹjẹ́ tí eléyìí bá yé wa màá máa ṣàlàyé nínú fídíò yìí ọ̀nà mẹ́ta tó o lè gbà ṣe é. Alákọ̀ọ́kọ́ òhun ni tó o bá fẹ́ lo ọwọ́ rẹ o fẹ́ lo tó o fẹ́ lo gègé rẹ. Ọ̀nà kejì màá máa ṣàlàyé tó o bá lè bó ṣe máa lo ohun tí à ń pè ní kíni o online calculator. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òhun náà ni kíni o? Òhun náà ni Excel. Láti lo ọwọ́ rẹ láti fi wá t-test yìí kò le rárá. Ohun tó o kọ́kọ́ ṣe náà ni pé kíni o? Ó kọ́kọ́ gbèrò wí pé àyàtọ̀ tó wà láàárín agbede méjéèjì ìkan náà ni o. Òhun ni pé kò se kíni o? Kò síyàtọ̀ láàárín wọn. Eléyìí ni à ń pè ní kíni Null hypothesis wa gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú òhun náà ni pé kíni o Null hypothesis rẹ òhun náà ni pé agbede alákọ̀ọ́kọ́ yóò mọ equal sí agbede ẹlẹ́ẹ̀kejì n tó kọ́kọ́ nù Alternative hypothesis bákan náà ẹ̀wẹ̀ òhun ni hypothesis tó mọ gbà wọlé nígbà tí o bá gbá Null hypothesis rẹ nípa gbígbá dànù òhun náà ni pé kíni o agbede méjéèjì un kò sí kíni o kò sí ìyàtọ̀ tó yanrantí láàrin wọn kò sí ìyàtọ̀ tó yanrantí láàrin wọn ǹjẹ́ tí o bá ti assume irú nǹkan báyìí tí o ti gbèrò irú nǹkan báyìí ohun tó kù lẹ́yìn rẹ̀ náà ni pé kó o find ohun tí t value jẹ́ kí ni wá ni t value wa ó máa lo formula yìí tí à ń pè ní x bar one minus s bar two divided by square root of s squared 1 divided by n1 plus s squared 2 divided by n2. Kini ni ìtumọ̀ fọ́múlà náà? Òun náà ni pé kí ni o? Ọmọ yọ agbede meje kúrò nínú ara divided by square root of variance divided by n1 tàbí kò standard deviation square Ikan kana náà ni n1 ni pe kini number nọ́mbà ikọ̀ alákọ̀ọ́kọ́ n2 ni kini ni o? Kí ni nọ́mbà ikọ̀ ẹlẹ́ẹ̀kejì? so lẹ́yìn tí o bá ti ṣe irú eléyìí tán t yìí yóò fún ẹ ní t value rẹ tàbí tí a mọ̀ sí t score ihun tó ṣe lẹ́yìn rẹ̀ òun náà ni kó o ṣe ìpinnu bóyá null hypothesis rẹ ló mọ gbà wọlé tí ń ṣe pé kò sí kíni o kò sí ìyàtọ̀ láàrin àwọn agbede méjèèjì tàbí alternative hypothesis rẹ eléyìí tó mọ gbá null hypothesis dànù tí ó mọ sọ fún ọ pé kíni o ìyàtọ̀ tó yanrantí ó wà láàrin agbede. Ǹjẹ́ tí eléyìí bá yé wa ó ri pé agbede tí a mọ̀ sí mean tàbí average àwọn méjéèjì rèé tó bá ti wá ṣàwárí eléyìí tán tí ń ṣe t-score rẹ láti ṣe ìpinnu bóyá ìyàtọ̀ tó wà tó yanrantí àbí èyí tí ò yanrantí wà ńbẹ̀ ó wá wo tábìlì t-test rẹ tó bá ti wo tábìlì t-test rẹ ó mọ ní ohun tí à ń pè ní critical values wọ́n mọ fi degree of freedom rẹ wo, ó bí mo ṣe ṣàlàyé nínú fídíò tó kọjá degree of freedom fún t-test òun náà ní kíni o nọ́mbà ikọ̀ alákọ̀ọ́kọ́ plus nọ́mbà ikọ̀ ẹlẹ́ẹ̀kejì minus two that is n one plus n two minus two èyí tí degree of freedom rẹ bá jẹ́ ọ wá wò owó ní bíbà yìí ní under level of significance tó fi ń ṣiṣẹ́ ìjẹ́ tó bá wò tán ó wá ó ṣàfiwé t score rẹ pẹ̀lú critical value rẹ̀ tó bá jẹ́ pé t score rẹ that is in tó wá nígbà tó bá ṣe kí ni o tó bá calculate eléyìí tó bá fi lè ju t table lọ eléyìí tí o wò nínú tábìlì ó máa ṣe kí ni o ó reject h not rẹ kí ni à pè ní h not null hypothesis òun náà ni pé ó máa sọ pé kò síyàtọ̀ tó ṣe kí ni o ó máa sọ pé kò sí ìyàtọ̀ tó yanrantí láàrin wọn sọ mọ̀ pé Akínnọ̀tì rẹ tó o bá gbàgbé ohun tá à sọ ni pé Akínnọ̀tì ni pé kí ni o um kò sí ìyàtọ̀ láàrin wọn ó wá gbà sọnù ó mean pé tó o bá ti gbà sọnù kí ló máa gbà wọlé ó máa gbà pé kí ni o ìyàtọ̀ ń ṣe kí ni ìyàtọ̀ tó gédéńgbé ń láàrin wọn eléyìí tí a mọ̀ sí um alternative hypothesis ǹjẹ́ tí eléyìí bá ti wá yé wa mo ní tó bá wo t-score rẹ tó bá fi wé t tó wò nínú tábìlì rẹ tó bá jẹ́ pé n ta wá ó bá ju n ta wò nínú tébù lọ á máa ṣe kíni o á máa gba h naught tí ń pàdánù á máa wá gba h one tí a mọ̀ sí kíni alternative hypothesis á máa gbá a wọlé ǹjẹ́ tí eléyìí bá yé wa ó yá ẹ jẹ́ á ṣe é pẹ̀lú ọlọ́wọ́ má gbàgbé pé fọ́múlà tá a máa lò leléyìí jáwó bóyá ìyàtọ̀ tó yanrantí wà àbí kò sí láàrin àwọn ikọ̀ yìí akọ àtabo tó ṣe ìdánrawò ráńpẹ́ fún óyá ká pé ti àwọn akọ leléyìí máàkì tí wọ́n gbà nígbà tó gbéṣẹ́ náà fún wọn ká fún wọn ní nǹkan báyìí ká pé máàkì àwọn abo bákan náà ẹ̀wẹ̀ tá a bá fi ṣe xf ó yá má dẹ̀ sì gbàgbé pé máàkì àwọn akọ rẹ a jẹ́ kí ni o one five five five three five wọ́n ti pé mẹ́fà o àwọn abó ńkọ́ a ní one two one zero one ó rí i pé mọ́kànlá ni gbogbo wọn ó rí i pé mọ́kànlá ni gbogbo wọn jẹ́ ká fa ìlà. Ǹjẹ́ tí eléyìí bá ti yé wa, a dẹ̀ ti mọ̀ í pé ta bá fẹ́ ṣe kíni o, ta bá fẹ́ wá t-test wa, a ní fọ́múlà tá á máa lò rèé, òhun náà ni pé kíni o, àgbèdè alákọ̀ọ́kọ́ minus kíni, àgbèdè ẹlẹ́ẹ̀kejì divided by square root of standard deviation alákọ̀ọ́kọ́ plus standard deviation ẹlẹ́ẹ̀kejì divided by iye nọ́mbà tó wà ní kíni o nínú ikọ̀ ẹlẹ́ẹ̀kejì ó yá á jẹ́ pé àwọn tá mọ ṣe kíni àwọn tá mọ wá leléyìí ó yá ó mean pé mo gbudọ̀ kọ́kọ́ ṣe kíni ká pé mo tiẹ̀ ro àròpọ̀ gbogbo wọn sum o lè kọ sọ́ọ̀mù rẹ àbí ko dẹ̀ ṣì kọ báyìí Ìjẹ́ tí eléyìí bá yé wa ó ri pé tó bá ro eléyìí papọ̀ tó bá ro alákọ̀ọ́kọ́ papọ̀ bá ṣe ṣé lẹ́ẹ̀kan ṣe pé mo ní kíní yó mọ jẹ́ wa yó mọ fún wa ní twenty four á já sí pé eléyìí náà mọ jẹ́ kíni twenty four tó bá rò dáadáa one plus five six plus five eleven sixteen sixteen plus eight yó fún mi ní twenty four tó bá ro eléyìí pọ̀ bákan náà ẹ̀wẹ̀ yó fún ọ ní five á já sí pé míì mi xbar fún kọ̀ọ̀kan nínú wọn sọ pé xbar ní kíni o summation x ìròpọ̀ gbogbo ikọ̀ rẹ divided by iye tí wọ́n jẹ́ ó pé tó bá wo twenty four divided by six eléyìí ó máa fún mi ní kíni o eléyìí ó fún mi ní six àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò máa fún mi ní six márùn-ún làwọn eléyìí jẹ́ tó bá ro àwọn náà pọ̀ five divided by five òun náà ó fún mi ní kíni yóò fún mi ní one so yóò fún mi ní one óyá eléyìí ni agbede àti magbede wa á já sí pé mo ti mọ gbogbo àwọn tó wà lókè x mi ńkọ́ x ni standard deviation má dẹ̀ gbàgbé pé fọ́múlà tá a fi mọ́ ń wá standard deviation òun ni so òun ni pé ó mọ ní standard deviation rẹ ó ní yóò mọ jẹ́ kí ni o summation x minus x bar squared divided by n tó ti wá báyẹn óyá ká pé mo fẹ́ find the n téléyìí jẹ́ tí ń fà á kó lè bu ẹwà kún Bóyá ta bá tẹ̀síwájú tó o bá ń yọ ọ̀kọ̀ọ̀kan eléyìí x m minus x bar m everything squared tó o bá ń yọ ọ̀kọ̀ọ̀kan nínú eléyìí láti má ba àsìkò wa nínú jẹ́ òhun náà ni pé kí ni o ó rí pé tó bá ní one minus six sọ pé minus five ni yóò fún ẹ minus five square yóò fún mi ní twenty five tó bá wọ o lè kọ x m minus x by m ná lẹ́yìn náà kó àṣẹ ṣe kí ni kó ṣe mọ square wọn nǹkan kan náà ló get ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ five minus six sọ pé minus one ni o minus one square ní ó fún mi kí ni kí ni one eléyìí ní ó jẹ́ one eléyìí ní ó jẹ́ one three minus six òun jẹ́ kí ni ó jẹ́ nine àbí eh, three minus six ó jẹ́ three three square ó fún mi ní kí ni nine eléyìí náà ó jẹ́ one tó bá ro gbogbo wọn pọ̀ eléyìí tí kọ́kọ́ jẹ́ ten náà thirty five thirty six thirty seven thirty eight ajá sí pé eléyìí ó fún mi ní kí ni o thirty eight yóò máa fún mi ní thirty eight tó bá divide ẹ̀ by ẹni rẹ̀ ńkọ́ a bá gbé e ní bíbá yìí ẹni rẹ̀ jẹ́ mélòó ẹni rẹ̀ jẹ́ mẹ́fà a já sí pé thirty eight divided by six ló mọ̀ fún ẹ kíni o six point three six point three kò lè kọ́ tó bá ṣe ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ ó rí i pé a ti mọ x wa fún ikọ̀ alákọ̀ọ́kọ́ tó bá ṣe ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ a já sí pé màá máa ní kíni o xf má bínú Entzun ko! Ọ̀dà ó ri pé tó o bá ní ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ eléyìí tí yóò máa fún ẹ kí ni x f minus x by f everything square ó yá tó o bá tún mú ẹyọ kọ̀ọ̀kan eléyìí náà ó pé one minus one yóò jẹ́ zero zero square ó fún mi ní zero àbí two minus one one one square ó fún mi ní one àbí one minus one zero square zero zero minus one minus one minus one square yóò fún mi ní one one minus one zero Abi bẹ́ẹ̀ kọ́ so uh, zero square yóò fún mi ní zero ó rí i pé tó bá wo gbogbo ẹ̀ papọ̀ yóò máa fún mi ní two so I just go number náà two divided by five so kí ni two divided by five rèé ó mọ jẹ́ tó bá tẹ calculator rẹ yóò mọ fún ẹ ní zero point four olùkọ́ síbí báyìí so zero point four má jẹ́ ó dàrú o lẹ́yìn ìgbà tí a ti mọ eléyìí tán ajá sí pé wọ́n sọ àwọn ọ̀sọ̀ wọn síbi fọ́múlà wa a gbàgbé pa ní tí wa òun ní kí ni o x bar one agbede alákọ̀ọ́kọ́ minus x bar two divided by square root of what x1 squared divided by n1 plus x2 squared divided by n2. Tó bá ń sọ ọ̀kọ̀ọ̀kan wọn sí a já sí pé eléyìí fún mi ní kíni o kí ni x bar rẹ̀ ó di pé six minus one divided by square root of kíni o kí ni x1 rẹ̀ o di pé nígbà e, tá a ṣe tá a ṣe tán ó fún wa ní kíni six point three divided by 6 plus what? 0 0.4 divided by 5. Tó bá ṣe eléyìí síwájú sí i, àjá sí pé tí mi yóò máa jẹ́ kí ni o? 6 minus 1 yóò fún mi ní 5 àbí? divided by square root of tó bá wo 6.3 divided by 6. Tó bá tẹ calculator rẹ wọ́n rí pé divided by 6 in tí of máa fún mi ní plus zero divided by 5, ńkọ́ yóò máa fún mi ní kíni o zero point zero eight àbí bẹ́ẹ̀ kọ́ ni àjá sí pé t mi ó máa jẹ́ divided by square root of To bá rò zero point zero eight yẹn tó bá rò pọ̀ mọ́ one point mi ní kíni o one point Oh, yeah. I just pé my máa ní divided by square root of 1.13. so tó bá square root of 1.13. You one three yóò máa fún mi ní kíni o one point zero divided by 1.06. point zero six eléyìí tí yóò máa jẹ́ kíni o four point seven approximately four point seven two calculator rẹ ajá sí ihun tí t value mi jẹ́ òun ni kíni o òun ni four point seven two má dẹ̀ gbàgbé ohun tí mo sọ fún ọ mo ní tó o bá ti ṣe é tán báyìí ihun tó kù lẹ́yìn rẹ̀ tó o ṣe òun náà ni pé kíni o ó ṣe kíni o ó ṣe ìpinnu bóyá ìyàtọ̀ tó yanrantí wà àbí kò sí láàrin ikọ̀ tó ń ṣàwárí wọn bó ló ṣe ṣèpinnu òun náà ni pé wàá kọ́kọ́ wá degree of freedom rẹ̀ eléyìí tí ń ṣe ikọ̀ alákọ̀ọ́kọ́ plus ikọ̀ ẹlẹ́ẹ̀kejì minus two ó ri pé yó ma jẹ́ kíni o six plus five minus two sọ pé mẹ́fà lalákọ̀ọ́kọ́ márùn lẹlẹ́ẹ̀kejì eleven minus two yóò fún mi ní nine àjàṣí kó lọ ibi tábìlì rẹ ó wá máa wo nine ó ri pé nine under zero point zero five zero point zero five wà two tay test sọ pé òun ni five percent tó bá wò ó nine kí ló fún wa o two point two six two two point two six two so kí ni à ń pè ní two tailed test òhun náà ni pé tó o bá ń ṣe kí ni o tó o bá ń ṣe àkótán um àkótán ìyàtọ̀ tó wà láàrin wọn ó di pé irú ohun tá a kọ níbí báyìí tó bá ti jẹ́ pé irú nǹkan báyìí lo kọ so eléyìí two tailed test ló lò bẹ́ẹ̀ ká pé ohun tó fẹ́ wá ni pé bóyá alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́ẹ̀kejì lọ one tailed test ló mọ lò ṣùgbọ́n two tailed test la sábà mọ́ ń lò jù ó ri pé tó bá wo ohun tá a wá gangan so tí tébù wa eléyìí tá a wò nínú tábìlì kí la ló fún wa ó ri pé a wo nine ó fún wa ní two point two six two so two point two six two ó wá ṣe kí ni ó wá fi àwọn méjèèjì wéra wọn ó di pé tó bá wò ó tí value rẹ eléyìí tá a wá fúnra wa tí ń ṣe four point seven two ó rí pé ó ju kí ni lọ ó ju tá a wò nínú tábìlì lọ ó ju ohun tá a wò nínú tábìlì lọ tí ń ṣe two point two six two ìjẹ́ tẹ́lẹ̀ bá ti rí bẹ́ẹ̀ kí ni mo lọ́ mọ̀ ṣe tó bá ti rí bẹ́ẹ̀ òun náà ni kó máa ṣe kí o kó máa reject h naught rẹ tí ń ṣe kí ni alternative hypothesis um null hypothesis má dẹ̀ gbàgbé pé null hypothesis ni òun náà ni pé à ń sọ pé kò sí ìyàtọ̀ láàrin wọn òun náà ni pé kí ikọ̀ alákọ̀ọ́kọ́ jẹ́ ikọ̀ ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n torí pé a ti nírú ìpinnu báyìí a jẹ́ pé á gba null hypothesis wa ń pàdánù á gba kí wọlé o á gba H1 wa wọlé tí a mọ̀ sí alternative hypothesis eléyìí tí ń sọ àlàyé fún wa pé kí ni o ìyàtọ̀ tó yanrantí ó wà láàrin ikọ̀ méjéèjì therefore so there is a significant difference between the means láàrin agbede of male and female yálò mean score, mean score of male and female in the class in the class ìjẹ́ tí eléyìí bá yé wa eléyìí ni bó ṣe mọ ṣe kí ni o bó ṣe mọ lo ọwọ́ rẹ̀ ó rí i pé kò le rárá kí ló kọ́kọ́ ṣe ó kọ́kọ́ gbèrò wípé kí ni o pé kò sí ìyàtọ̀ láàrin wọn eléyìí tí í ṣe null hypothesis rẹ̀ wa lo fọ́múlà eléyìí tá a kọ sí ojú móhùnmáwòrán rẹ yìí tó bá ti wá lo fọ́múlà tán fọ́múlà náà ni ó fún ẹ ní kíni o òun ni ó fún ẹ ní t value rẹ lẹ́yìn náà ó nínú kíni nínú tábìlì rẹ so tó bá jẹ́ pé n tó bá wò láti ibi tábìlì rẹ tó bá kéré sí n tá a wá tá a fi fọ́múlà wá ó mọ ṣe kíni o ó mọ gbá null hypothesis rẹ ń padà ǹjẹ́ tí eléyìí bá wa bó o ló ṣe wá lè lo excel Láti lo Excel kò le rárá ó ri pé to bá wò ó dáadáa àwọn máàkì eléyìí tí wọ́n fún wa leléyìí ó ri pé ti àwọn abolè yìí akọ eléyìí ń ṣe tàwọn akọ. Láti lo Excel ó rọrùn púpọ̀ ohun tó ṣe náà ni pé ó ṣe kíni o ó tẹ ìsíkọ́tò rẹ. Function tí ń wá ttext ní Excel òhun náà là ń pè ní kíni ttext lẹ́yìn náà ó wá kó gbogbo àwọn ohun tó jẹ́ ikọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀hún lẹ́yìn náà ó tún mú aré ikọ̀ ẹlẹ́ẹ̀kejì ṣó yé ó rí pé kí ni two tails òun là á ṣe so then a fẹ́ wá kí ni o a fẹ́ wá oríṣiríṣi títẹ̀ ló wà but tó bá fẹ́ lò fún calculator rẹ tó jẹ́ wí pé àwọn ikọ̀ wọn yàtọ̀ síra wọn gédégbé kì í ṣe ibìkan kan náà la ti ń mú data wa tó bá jẹ́ pé ibìkan náà ni o ti mú data rẹ to fẹ́ wá wa bóyá ìyàtọ̀ tó yanrantí wà láàrin pre-test àti post-test bóyá o ṣe test kan lákọ̀ọ́kọ́ fún àwọn èèyàn kan àwọn èèyàn kan náà ló tún wá ṣe test kejì fún ọ wá fẹ́ mọ̀ bóyá ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì ibẹ̀ ló mọ̀ mú peer test bẹ̀t eléyìí nísìnyí ó ri pé akọ àtabo ni wọ́n yàtọ̀ gedegbe ó wá tẹ two ó ti yé wa ó ri pé tó bá tẹ wá in tí ó mọ gbé wá fún ọ òhun là ń pè ní kíni p value ṣó ti wa báhun òhun là ń pè ní p value. Ọ̀nà méjì la lè gbà wá tó bá wo fídíò alákọ̀ọ́kọ́ ó ri pé mo ṣàlàyé síbẹ̀ tó bá jẹ́ pé p value lo fẹ́ lò òhun náà ni pé kíni o ó wò bóyá pé p value rẹ tó o bá lo excel rẹ tàbí online calculator p value ni ó fún ọ tí p value rẹ bá ti wá kéré sí alpha tí a mọ̀ sí level of significant eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń lò òun náà ní kíni o zero point zero five ajá sí pé n tó ń bá ń wá tó bá ti kéré sí zero point zero five ó mọ̀ ṣe kíni o ó mọ̀ gba null hypothesis rẹ pàdánù ó mọ̀ ṣe kíni o ó gba alternative hypothesis wọlé má gbàgbé pé null hypothesis òun náà nígbà sọ pé kíni ìyàtọ̀ ń bẹ kò sí yàtọ̀ láàrin wọn ipe agbede alákọ̀ọ́kọ́ ó papọ̀ mọ́ agbede ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n tó o bá ti gbá dànù tó o sì mọ́ gba kí ni o alternative hypothesis wọlé òun náà ni pé kí ni ìyàtọ̀ tó gbé tó yanrantí ń bẹ láàrin wọn ó di tó bá wo p value eléyìí tá a wá pẹ̀lú excel ó rí i pé láàrin ìṣẹ́jú kan a ti fi wà kí ló fún wa ó rí fún wa ní zero point zero zero four eight zero point zero zero four eight láìláǹjà tá a rénú ó rí i pé p value wà yìí ó kéré àbí ó kéré sí zero point zero five tí a mọ̀ sí level of significant critical value wa ó rí pé ó kéré sí o ìgbà tó ti jẹ́ pé ó kéré sí báyìí a sí pé tó máa ṣe òun náà ni pé kí ni o ó máa gbá n tí a mọ̀ sí null hypothesis rẹ̀ pàdánù ó dẹ̀ sì máa gba kí ni ó máa gba hypothesis ó máa gba alternative hypothesis rẹ wọlé kí ni wá ní alternative hypothesis rẹ òun náà ni pé kí ni ìtàkọ́ ń bíbà yìí pé ìyàtọ̀ eléyìí tó yanrantí ó wà láàrin ikọ̀ tá ń ṣe kíni o tá ń ṣe àwárí wọn. Ǹjẹ́ tí eléyìí náà bá yé wa bó la ṣe wá lè lo online calculator irú online calculator eléyìí tá mọ́ lò leléyìí òhun náà le tó bá kọ ọ́ síbẹ̀ orí graphpad.com òhun náà ni pé kí ló rí pé ń bi wá pé ṣá a fẹ́ tẹ àwọn kiní un fúnra wa ni tàbí a fẹ́ gbé sí ó rí pé a fẹ́ gbé sí mo sì ti bọ́ gbé sí gúrúpù alákọ́kọ́ eléyìí tí ń ṣe female tán bá wọ̀ kò lè yí orúkọ wọn padà tàbí kán má dàrú pé bó mo ti ṣé òhun leléyìí ó rí pé a ní ikọ̀ alákọ́kọ́ a dẹ̀ ní ikọ̀ ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe akọ in tó ṣe lẹ́yìn rẹ̀ òhun náà ni pé ó wá ó gbé àwọn máàkì wọn ó gbé wá wọ́n kàn tẹ control v tí a mọ̀ sí paste ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ ó gbé náà wá ó copy rẹ̀ ó ṣe kíni ó tẹ àwọn ohun tó wà ńbẹ̀ náà si ó dẹ̀ paste ẹ̀ lẹ́yìn rẹ̀ ó rí i pé tí mo ṣàlàyé sáà kan ó rí i pé kì í ṣe peer test o mo ti ṣàlàyé peer test fún ọ unpeer test ni wàá mú calculate now tó o bá ti tẹ calculate now ó rí i pé tí ó gbé wá ó ní kó fún ọ ní p value rẹ eléyìí tí ń ṣe déédéé ń ta wá pẹ̀lú kíni o pẹ̀lú excel wa tóun náà jẹ́ zero point zero zero four eight tó ti yé wa so lẹ́yìn bẹ́ẹ̀ òun náà ni pé kíni o the difference is considered to be very statistically significant òhun ni pé ìyàtọ̀ tó yanrantí ó wà láàrin àwọn ikọ̀ méjéèjì ìyàtọ̀ tó yanrantí ó wà láàrin ikọ̀ méjéèjì bó o wá ni tó o bá fẹ́ kọ wọ́n láti kọ wọ́n kò le rárá pẹ̀lú upper format tó o bá fẹ́ lo upper format òhun náà ni pé kí ni o o kọ tírẹ degree of freedom tó ń lò ó rí pé degree of freedom tá à ń lò ní nine ìtumọ̀ ẹ̀ ni pé nine ni degree of freedom wa ṣó ti yé wa báyẹn eléyìí sọ fún wa pé gbogbo population tá à ń consider òun náà ni kí ni mọ́kànlá so tí tí statistic wa ó rí pé tá wá tá wá rè tá a bẹ̀rẹ̀ tí statistics wa a ló fún wa ní kí ni o ó fún wa ní zero nǹkan eléyìí tá a kọ sí láàkọ four point seven two so yó wá jẹ́ four point seven two p-value ẹ dẹ̀ mọ̀ pé p-value rẹ̀ òun náà ni kí ni zero point zero zero four eight eléyìí náà ni bó ṣe mọ sọ tàbí ó mọ ọkọ tí a mọ̀ sí upper format ìjẹ́ tí eléyìí bá yé wa mò ń rọ̀ ọ́ láti láìkí fídíò mi yìí kó dẹ̀ bá mi subscribe sí orí ìkànnì mi tó o bá ti ṣe bẹ́ẹ̀ kó dẹ̀ sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú káwọn náà lè jàǹfààní fídíò yìí títí máa fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun